salamu aleykum wa rahmatulahi wa barakatuh. a fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin Yaye Foundation ní orúkọ ọ̀gá mi àgbà pátápátá tó wà ní Àbújá Controller General àti orúkọ ọ̀gá mi tó wà ń bí Mr Obuji Emeka Deputy Controller of Correctional Service a dúpẹ́ lọ́wọ́ yín fún eh, nǹkan tẹ́ ṣe fún wa tẹ́ rántí àwọn aláìní bí irú àwọn tó wà ní ọgbà ẹ̀wọ̀n àti ilé ìwòsàn adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ yín gbogbo ibi tẹ́ ẹ ti mú owó ọlọ́run ó máa fi ọ̀pọ̀ ó máa fi rọ́pò síbẹ̀ a tún wá fi àkókò ìrọ gbogbo àwọn tó jẹ́ pé wọ́n kàn ń gbọ́ wípé ọgbà ẹ̀wọ̀n ọgbà ẹ̀wọ̀n tí wọ́n rántí láti wá ṣe àánú tàbí ṣe oore fún àwọn tó wà ń bí a fi àkókò ìrọ̀ wọ́n wípé kí àtọmọdé àti àgbà kí wọ́n wá sí bíbà láti wá ran àwọn tó wà bí àwọn ìyá wa àwọn ọmọ wa tó wà ń bí torí pé àwọn tó wà ń bí yẹn wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ẹbí wa a gbọ́dọ̀ rántí wọn nírú àkókò báyìí ìdí tá a fi lè gbà wọ́n nìyẹn nígbà tí ọlọ́run fi ọwọ́ ìfẹ́ tó fi fún wa òun làwa náà fi ń sin ọlọ́run àwa náà gẹ́gẹ́ bí ẹ̀yà ọlọ́run a ní láti fi ìwà rere hàn mo lẹ́ẹ̀kan sí lórúkọ ọ̀gá deputy controller of prison Ògújì a yín wípé ẹ wá sí Badagry correctional service Uh, what I'm just simply saying is to appreciate every one of you. I mean, Yayi uh, eh, TV that came to this place to give gifts, cow and rice and some other items, a ram, in order to appreciate God for this uh, eh, Salah period. We want to thank you. We want to say that we really appreciate you and we really appreciate what you have done. that we are here in Badagry Custodian Center service today, it will be a remarkable, it will remain evergreen in our memory because I think this will be the first time that we are coming and this will not be the end. We are still expecting you and we are using this moment to encourage others that are still outside that they don't remember the image that are here, that they are less privileged ones. We are encouraging them to join you people because we are doing great things. Like God show us love. That is why we are worshiping and serving Him. We too, as image of God, we need to worship Him, serve, Him, uh, to serve Him by bringing things by uh, uh, bringing things to those people that are here, so that when they are out, since you show them love, they too will join you in order to worship your God. Once again, on behalf of my controller general and my boy in charge, Mr. Obuji Emeka. You are welcome and we really appreciate you. God will see you through and God will bless you. Yeah,